ọ̀rẹ́ mi tó wẹ̀wọ̀n nínú àwọn àlùfáà hey má fi ṣe yẹ̀yẹ́ má fi ṣe yẹ̀yẹ́ má sọ bí nǹkan tí wọ́n máa fi ṣàpèjúwe bú nítorí pé ọbẹ̀ ṣe yẹ̀yẹ́ torí pé tọ́ ọba ilé sọ́ di nǹkan yẹ̀yẹ́ àwọn náà àbìtẹ̀ náà àwọn náà àyàfi tọ́ ọba fi ṣe yẹ̀yẹ́ lókù. ọ̀rọ̀ kọ̀rọ̀ tó mẹ́ṣọ́ rẹ̀ lágbájá orí báyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ lágbájá orí báyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ nù yóò sì ní irú ahọ́n tó fi sọ tí ò ní jọ ahọ́n ẹni tó ń fìyàn ku yẹ̀yẹ́ tí ń fìyàn ṣẹ̀fẹ̀ ẹ wo tí ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo gbogbo àwọn àlùfáà wa lánàá gbogbo àwọn tí wọ́n ń àwọn òṣùlù ṣẹ̀ríà lánàá gbogbo àwọn tí wọ́n ta kọ àwọn sọ̀hábí àdẹ́gbò Muhammad lánàá sallallahu alaihi wasallam ọlọ́wọ́ a máa mọ̀ tẹ́ tó ní kálukú sí i kálukú wa rántí ẹ̀ ìjọ sì ń wí à ń sọ ee kíní yìí máa ń lábọ̀ àmábọ̀ rẹ̀ dáa kíní yìí èyí ṣe é gbé luhumul ulama'i masmuma ẹran àwọn àfáà tó wà má jẹran wọn lẹ́yìn má jẹran wọn lọ́nà tí ò dáa ẹwọ́jọ́ wọn ti ń pariwo bí ìtẹ́mí àìlẹ́wọ̀n ni ibi ò tẹ́mí àwọ̀ ẹ̀wọ̀n ni ibi ò tẹ́mí àràbíkà ni ibi ò tẹ́mí àìwọ̀n ló kú sí ibi ò tẹ́mí àtọ́dá ó ti ṣẹ̀wọ̀n dílé ibi ò tẹ́mí àwọn ti ṣẹ̀wọ̀n dọ́fíìsì àwa ń kéjọ náà pé ẹ má fẹ̀wọ̀n yìí yọ ẹ ó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n èèyàn kan ló pa ló fi dẹ́lẹ́wọ̀n ó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n kò kò rẹ́pù obì olóbì kó tó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n àkéémọ̀ sí pé òun àtẹnìkan máa ń jà sọ́rọ̀ owó gbogbo ó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n ibùdó tẹ́ ní àtẹ̀ ń pariwo yìí ọ̀rọ̀ mọ̀ ló délẹ̀ àwọn àfáà tó sì bá ló gbà àwọn fíìlì páwọn làwọn bẹ níjọba àwọn làwọn ní kọ̀ǹtró ìjọba lọ́wọ́ wọ́n sì dẹ̀jọba sínú tèmi yàtọ̀ al-Hafiz rahimahullah rahmatan wasi'a lóòótọ́ lóòótọ́ ní àwọn ìdẹ́lẹ́wọ̀n lóòótọ́ bí òtí ní àpò bá wẹ̀wọ̀n lénìí wọ́n bá dúlẹ̀ lẹ́yìn ibi oṣù mélòó kan wọ́n bá tó sọ mọ́ aláàmì ìdáhùn fáwọn tó ní pé ah ó tún ti yapa wa ó yá ẹ tún gbé ìjọ e. náà kò sẹ́nìkan náà tó lè ràn lọ́wọ́ àfọlọ́wọ́n bá rẹ̀ nìkan ní kéèpè. èyí wá délé ní ẹ̀ wá rí nǹkan míì ṣe wá àti mọ́ ẹ̀ rí nǹkan míì jáde sọ̀rọ̀ mọ́ ẹ̀ torí wà á sẹ́nu jẹ́ wà á padà sọ́dọ̀ rẹ̀ mọ́ wà á kọjá ibùn tèmi ẹ̀tàn hafiz alayhi rahmatullah àtúntò ọlọ́run ọba o ẹ má bo ibùn tèmi à àwọn tó wá ní ibùn tèmi à sẹ́wọ̀n ìdílé wàláhi àárín àwọn náà ní tí wọ́n para ní ọgbà ẹ̀wọ̀n báyìí àwọn náà wọ́n para ọgbà ẹ̀wọ̀n la ilaha illallah lóòótọ́ àánú tí wọ́n ń ṣe wọ́n o eh, èyí táwa náà wí ọlúwa o dákúmọ́jà fi yọ̀ wọ́n o yìí táwa náà wí yìí àwọn òfin yọ ọ́ o a máa gbọ́dọ̀ mẹ́kọ̀ọ́ ń bẹ̀ fáráyé gbogbo ayé gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ gbogbo wọn náà tó bá sì ń bẹ́ ń dirú iṣẹ́ bú báyìí lọ́ọ̀rẹ́ jáwọ́ lọ́ọ̀rẹ́ jáwọ́ ẹni tí ó wẹ̀ wọn ọlọ́pàá olùwàsí ni wọ àti ìwọ ọmọ ilé rẹ náà ni la ilaha illallah èkó gbókínì yìí wà láyà àti ìyọ̀ ọ̀yàn àmẹ́dàkọ̀ ẹja máa mẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ má fọmọ ìyá rẹ̀ ó ti kú ni o ń bẹ láyé ni o má fi nǹkan tọ́lọ̀ bá gbé bá yọ tí ọ̀rọ̀ kan bá kọ́rọ̀ kankan wá ní à ibi tí ní rahima allah wọn lọ sẹ́wọ̀n wọn ṣe báyìí ọ̀ sọ lọ́rọ̀ kọ́rọ̀ ni kìí ṣe kọ́ sọ ní sọ ti yẹ̀yẹ́ kìí ṣe kọ́ sọ ní sọ à ń pẹ́ gan rẹ̀ kìí ṣe kọ́ sọ ń sọ mo sọ ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹ̀ ó nìwọ náà ti rí hùn kí ni ó ṣẹlẹ̀ olùdíjẹ náà ti rìn o kí ni ó ṣẹlẹ̀ olùwọ́ náà ń bá yìí o luhumul ulama'i masmuma wo ordinary muslim àìmọ́ sọ̀rọ̀ wọn ní ti bàjẹ́ ẹ wá wo nísìnyí la hawla wala quwwata illa billah òun náà wá sẹ́wọ̀n dílé òun náà wá di owó ọ̀kan ah, ó jáde ó jáde ń gbọ́ ó jáde tán wọ́n tún ti ń wá wọ́n tún ti ń wá wọ́n tún ti ń wá wọ́n tún ti ń wá. ee eh, eh, ẹ wo mu wo wo mu ọtútù mu nísìnyí tuntun bẹ́ẹ̀ ní ọgbà ọgba kìí ṣe detention inú ọgbà ẹ̀wọ̀n prison yard irú ọgbà ẹ̀wọ̀n tẹ́ ẹ fi ní kenya olè yìí náà wà ń wọ̀ náà táwa ẹ gbogbo pariwo náà mẹ́tí àti àwọn ẹni ọlọ́run àti ilé àwọn tán wí fún yín pé hádìhì jàráìm wọ́n jẹ́ ẹmọ́ mọ̀sílẹ̀ yìí wà tọ́jú wáyé ẹmọ́ wù mọ́ ẹni rárá bẹ́ẹ̀ ti mọ̀ wù náà nù ẹ àti àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ ń kàyé àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ ẹ àwọn ẹni ọlọ́run ní kinní kan ẹ àwọn kinní kan bá kan bẹ́ẹ̀ kinní kan tọ́ gbogbo wọn wá dà bíbọ́ náà wà àṣírí ọ̀hún dà ẹjẹ́ làbí ẹni àmọ́ṣe mọ́ àgbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ agbára tèmi inú omi ló wà agbára omi ọ̀hún dá agbára tèmi ibi ọṣẹ ló wà agbára ọṣẹ ọ̀hún dá àwọn ẹni ọlọ́run wọ́n rẹjú mọ́yàn rẹ ọyá ojú ọ̀hún dá tán kílẹ̀ kọ́ tàǹkan gbọ́dọ̀ kọ́ níbẹ̀ ní pé ẹ èyí tó bá òun yìí náà ìwọ mùsùlùmí ìwọ náà dákò jẹ́ kó rí pé yàrá rẹ̀ ń ìwọ náà mọ́bò náà ṣe yẹyẹ o máa fọ òun náà kù bẹ́ẹ̀ ìwọ náà kàn máa sọ̀rọ̀ rẹ̀ fi di pé ayé gbọ́dọ̀ mẹ́kọ̀ọ́ wọn dojú wa lọ. ẹ eh, bí wọn náà bá lọ rí nǹkan ní ìmọ́tọ́ fi máa kùfẹ̀ àfo náà ọlọ́run àni àpọ̀ ah, bá tẹ̀ wá nítorí pé kọjá kí n kí n kò ẹwà jálù tó bá yóò ìdìná tí sì ń ti ní aṣò ní mọ́ sí ìdìná mọ́ kò gbọ́ ní ohun àmọ́ má fi ṣe yẹ̀yẹ́ pé ọmọ àdó ń dìná à éèdì lọ́sẹ̀ kó ọkọ̀ hiv ìdánwò karamba ní ọ̀sán torí tọ́lọ́run ìkan náà àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lásìkò wọn àkókò wọn sì sáré sàmì ń jàre sí wọ́n bẹ àfáà yìí ń bẹ pẹ̀lú bàbá bàbá tó bí àfáà yìí sáyé àbá wa ń bẹ àwọn lárúbá máa ń pe kíní kan ní bìhìlì ní táǹpẹ̀ ní bìhìlì ìzù onírú ààyè tí ń bẹ ń bẹ àwọn ṣe pásíǹgì àbílẹ̀ pé wọn náà ń pe ní bìhìlì níbẹ̀ ló jókòó sí bàbá ń bẹ nù lé ibi bàbá tí wá ń bẹ nù lé tí àfà yìí ń bẹ níbi bìhìlì àfà ń bẹ lọ́mọ ń jọ lajá kan bá wá sínú kọ́ńpáǹdì wọn àfá yìí wá fẹ́ nílé ajá yìí pé yá á kí lajá ń wá nílé àwọn àfá nílé mùsùlùmí àfá yìí wá lu gbólóhùn kan fájọ pé ẹ̀ṣà ìyá kẹ́lì ebèrè kẹ́lì ojúbà náà lọ. kẹ́lì ń wá ẹ̀rọ sọ́hun ìwà já ọmọ ajá yìí ìwọ kí ìwà já ọmọ kí ọmọ ajá yìí bàbá yìí wá dá lóhùn láti inú ilé pé káyì kí lọ wí yìí ah, ó ní tí mo wí ni pé kọ́rin ìyàtọ̀ òun ìyàjá ọmọ ajá ọ kọjá ọ̀la rẹ̀ rẹ̀ àbò mo ti kọjá ọ̀la ọ ṣe máa pè lájá ọmọ ah, ajá ọ̀la àkàrà wọn kọ́ mọ́ lọ ajá ní mọ̀nà èyí tí ó sì bí náà kí ni ó jẹ́ ajá lòun náà ah, kí wá ló wá jẹ́ láì ní kí n pè é lájá ọmọ ọmọ ajá àbá níbẹ̀ ni àbá ní tó sọ di láìpé ni pé àníyàn tó fi pè é pẹ̀lú ọ̀nà tó gbà pé yìí ó ti dọ̀nà pọ̀ fẹ́ tàbùkù ẹ̀ pẹ̀lú pípé ní ajá ní akálọ̀ kan pé lájá ó náà yìí sájá ajá ni gbogbo ara bọ̀ bá já àbọ̀gbọ̀ ti di gán ọjà ò máa já ó ti dàbùkù ẹ̀dá kò bó bá jẹ́ pá já a gbọ́dọ̀ tó fi ìjájá rẹ̀ bu ẹ̀rájá ni àmọ́ àṣà àtún máa ń fajá bú ẹgbẹ́ èèyàn náà òpin gbábẹ́ bú yàn láyé oníkàpè lájá ayé ẹ̀gbọ́jọ̀ wọn bẹ́ẹ̀ náà wá ní kó jẹ́ pàjámú rẹ̀ àtúwọ̀n pè lọ máa já nípa fi ń bú ìkọjá àlà ni ẹ̀dàkùn bá àbáwá lè fi ń tájá ń jẹ́ pèé torí pé yóò jọ pàǹbù ti wá ní tọ́ máa nábì àdámà tó wa sọ pé wàlá kọ̀dé karramna bani adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat wa faddalnahum ala kathirin mimma khalaqa mimma khalaqna tafdila. sẹ́rí kọ́ńtàdùkú lọ yára rẹ̀ bẹ́ẹ̀. kí wọ́n ti fọwọ́ sọ pé ọmọ ànábì àdámà lápẹ́lẹ́ ọmọ ànábì àdámà lápẹ́lẹ́ àwọn èèyàn kan tún wá ń bẹ́ẹ̀ bọ́n bá ti ń nípò nínú Islam láti gbọ́dọ̀ mọ́ bọ̀wọ́ wọn alùlámà àwọn onímọ̀ kọ́wá bá wọn onímọ̀ kọ́wá tó ní pé àdánwò kan sí kejì bá wọn gbé wọn dẹ́wọ̀n ìwọ àwárí kan ní ìfọ́mọ̀bí sọ̀rọ̀ mọ́ ọ̀dọ̀ lẹ́wọ́n o àwọn ọmọ kéwù náà máa fi bú wọn ẹmọ wọn o wọn ẹlẹ́wọ̀n ni o àfa wọn ẹlẹ́wọ̀n ni o bàbá ń bàbá mi iná ilẹ̀ yorùbá yín náà ìwà àtàwọn ọmọ kéwù jẹ́ ń jà ẹ bàbá yín àfa yín ṣèbọ̀ ọmọ rẹ̀ ṣèbọ̀ owó ẹ̀wọ̀n ṣèbọ̀ ọmọ rẹ̀ kìnnì kan ṣèbọ̀ náà ó pa gbogbo ọmọ àfa rẹ̀ olóńgbò pa ah! lẹ́nu tiẹ̀ nìkan ọ̀lẹ́ sọ́rú yóò náà kọ́ mú jẹ gbé lùhùmù ni ìwọ ni èyí jẹ́ bọ́bá ilé jẹ́ ọjẹ́ ọ̀ràn bọ́bá ilé jẹ́ ọjẹ́ àgbákò bọ́bá ilé jẹ́ ọjẹ́ wàhálà látúndé yẹri ṣàmáàtì tàbí àkèrè ìtọ́lọ́wọ́ bá fi kan ọmọ ìyá rẹ̀ dákun mọ́mọ́ fi dù mọ́ fáyọ̀ àfihàn wọn òun ọlọ́wọ́ bó wà á wò ó kò yọ ẹ dákun inú tèmi àìlẹ́wọ̀n ó lẹ́wọ̀n kò lẹ́wọ̀n ó lẹ́wọ̀n kò lẹ́wọ̀n kò mọ̀ sí láyé mọ́ ẹni ẹ̀ ń bú lẹ́lẹ́wọ̀n ẹ̀lẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ẹ̀lẹ́wọ̀n yìí nìṣe ó ti jáde láyé nìṣe over seven hundred years ago ẹ̀dá àgbẹ̀yìn tó ti kú láti nǹkan bíi seven hundred years ago ìwọ̀ kan wá béèrè ọmọ ẹ̀kọ́ ọlọ́kàn fẹ́ ara rẹ báǹkà gbáhùn ẹ̀kọ́ ń kálukú wa gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì dákun máa fa wàhálà máa mo lè fa wàhálà mo lè fa wàhálà mo lè jà mo lè dá bìtínà lẹ̀ mo lè fa bìtínà mo lè fa kàngbọ̀n mo lè fa sùrùtù ẹ̀mí sùrùtù gùn jẹ̀mí tiẹ̀ lọ ẹ̀mí wàhálà ó sì gùn jẹ̀mí tiẹ̀ lọ gbogbo mo lè fa mo lè gbé mo lè gòkè mo lè sọ gbogbo ẹ̀ ó níbi tó dé ó ní limitation tí bìtínà bá dé tó bá dé lẹ́bù kan ọmọ ìyá mi ìwọ lọ́ọ́ sá o bìtínà ó sì rí mí nílẹ̀ bí bìtínà tí wàhálà bá débì kan ìwọ lókù tó sá o gbogbo àwọn tá a wá wí nísìnyí oníkálukú tiẹ̀ ti wá tó lẹ́rù àti àlùkìámọ̀ kọ́ ni a ti mọ rí tèmi dómi lẹ́rù máa dì kún tèmi tó omi lẹ́rù máa kún àtàlùkìámọ̀ nìkan kan olùwájá mọ̀ pé lálùkìámọ̀ yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi likulli mri'in minhum yawma idin sha'anu yawmin rọ́dún wọ́n dàlù kíyámà alìkíyámà yawma yafirru al-mar'u min akhihi ọjọ́ tí ọmọ ànábì adámọ̀ yóò rábúrò rẹ̀ yóò rẹ́gbẹ́ rẹ̀ yóò sì mẹ́rẹ́ rẹ́rẹ́rẹ́ ńlọ́wọ́ wa ummi yóò rí ìyá rẹ̀ pé ẹ́ ìyá mi mo yóò mẹ́rẹ́ yóò sàmúyà wa abi yóò rí bàbá rẹ̀ yóò mẹ́rẹ́ yóò kalẹ̀ wasahibatihi wa kódà yóò rí ìyàwó gbogbo i love you torí tọrọ i cannot do without you i want to be with you always gbogbo irọ́ ni o láti àmà yóò ráwọn ọmọ rẹ gbogbo ọmọ tá a mọ dì mára ọmọ mi ní ọmọ mi ní ọmọ yóò ráwọn ọmọ yóò sá bàbá ń ṣe kútùbà lọ́wọ́ àyè máa olúwa ní ni ó jẹ́ kálukú ó máa sáfúnra wọn ni pé lìkúlé mìrì ìmìnirúmi yóò mọ ìdí ń ṣá ẹnu ni ọlọ́run níjọ́ náà tó ní kálukú ti bá a níbi bàbá ti ń rántí ẹ̀ lọ́wọ́ tí ò tí bó lọ́rọ̀ òun ó já sí bó mọ yóò ní mọ bá lọ yóò sá ni pé kí n tún wá rojọ́ lórí di àlùkí láti gbógun ti àwọn ẹni ọlọ́run tán papọ̀ láti gbógun ti àwọn sàbí àdàbùwà Muhammad tí wọ́n parapọ̀ láti gbógun ti àwọn àfàwábí tí wọ́n lè sàlámà tóníkàlùkù wa bá a oníkàlùkù náà wá ń sákàkì àtótó rẹ ọlọ́run ọba o tótó rẹ ọlọ́run ọba o. igi ńlá igi ràbàtà tó tawé tó tẹgbò tó kó gbogbo wọn sábẹ́ ọlọ́run kọ́ níwọ̀ọ́gì wọn ní kọ́kọ́ mú mọ́lẹ̀ náà tótó rẹ ọlọ́run ọba tí mo ń tó nǹkan bó ti fẹ́ ọlọ́run kìjì mọ́lẹ̀ tán wá mú gbogbo àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó kù wá ó yẹ mọ́ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan la hawla wala quwwata illa gbogbo mo lè gòkè mo lè sọ a lè fa kẹrìnbá a lè fa tòkí náà a lè fa wàhálà a lè dábì kí náà lẹ gbogbo ẹ sì lọ sín lẹ́ẹ̀kan náà owó akùntà ń kálukú fẹ́ képe wàlà manja wàlà manja illa illa Allah subhanahu wa ta'ala. kò síbi tá a ti lè rí gbàrà mọ́ báyìí ibi tí ń wà lẹ́mi wọn wọ́n náà máa ń jà kò sọ́dọ̀ ẹ̀dá àsálọmọ́ àyàfi ká padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àmẹ́kọ̀ọ́ bẹ̀ ó kó taari kọ́ níbi gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ni pé àdánwò tọ́lọ̀ ń bá gbé bá mùsùlùmí wọ́n fi yọ o ẹni àdánwò bá bá tiẹ̀ ló dé o ẹ àmọ̀tẹ ló ń bọ̀ o ẹ gbogbo táwọn wí nísìnyí ẹ dákun gbogbo fìtínà yìí náà ta ló kàn ta ló kàn aláyò lè jẹ́wọ́ ọlọ́dà